hello everyone welcome to Toyeen Talk ó ti ṣẹlẹ̀ o nǹkan tí mo dẹ̀ ń sọ nìyẹn pé tábà rẹni tó máa bá wọn dá sọ̀rọ̀ kò ní fàjà láàrin àwọn ọ̀rẹ́ méjì ìyẹn Ìyábọ̀ Òjó àti Alájà Lẹ́sì Anjọ́rìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbéra wọn jáde sọ̀rọ̀ síra wọn náà eléyìí ti ṣe náà ti ń dá padà anyway jẹ́ ká jọ gbọ́ nǹkan tí bó ti gbé ti ọ̀bọ̀n kí lorúkọ ẹ̀ wá fún Ìyábọ̀ Òjó Queen Mother so this is for um, Lizzy Anjorin now òun náà jáde láti wá dá and thank you for watching till i see you in my next video stay safe stay blessed i love you bye. àlàáfíà ni o gbogbo ilé ń kọ́ o ègbò nìkan gbà ní three oh fifty highway seventeen ṣé ibi tí ó ń dùn ṣó ń dán lọ́dọ̀ títí ẹ eh, good morning ṣé dáadáa la bá gbogbo yín o ó lágbára ó lẹ́tíkẹ́ o ó dàbí pé we are about to witness another eh, eh, fracas, fracas blogger o ẹ mọ̀ pé bí bí àǹtí wa náà ṣe ṣe nígbà náà nìyẹn tó ní welcome me to fracas so ó dàbí pé another welcome me to fracas ti ń ó ti ń ṣòbọ̀ díẹ̀díẹ̀ o but eh, téèyàn bá máa sọ tòótọ́ tí kì bá ń ṣe pé bóyá máa fi irọ́ sí o tí kì bá ń ṣe pé bóyá máa fi irọ́ sí eh, tí kì bá ń ṣe pé bóyá fẹ́ fi ti fracas sí tí kì bá dẹ̀ ṣe wípé bóyá fẹ́ fi àbòsí sí èmi á sọ wípé bí Ìyábọ̀ bó ṣe kọ́ lu orúkọ Lizzy Anjorin yẹn èmi á sọ pé ó ti jẹ̀bi ń bẹ̀ yẹn òun náà dẹ̀ mọ̀ pé òun fọgbọ́n jẹ̀bi lóòótọ́ ẹjọ́ kì í ṣe ẹjọ́ ẹnìkan máa ń mọ̀ ọ̀dá ẹjọ́ ọ̀dẹ̀ kì í ṣe ẹjọ́ ẹnìkan máa ń mọ̀ pé à èmi ni lágbájá ń bá wí ṣe understand of course gbogbo alamọ̀ pé ṣèpẹ̀ntẹ́rì ẹ̀kíní kan òbó tírísọ̀m one way or the other ní àwọn tá a ti wà ní good morning my sister adédàpọ̀. Ekarama T Warrior good morning one way or the other gbogbo ọ̀nà láti mọ̀ pé yes ẹni tó ń bá wí yìí Ìyábọ̀ Òjó ni bọ́ kò dárúkọ ẹ̀ ṣe understand kò dárúkọ ẹ̀ ayé mi kọ̀ọ̀kan tí mo fẹ́ kí o understand nínú fracasi ni pé ara púpọ̀ irọ́ pọ̀ o lè máa lọ kọ́sẹ́ pò ń sáré o lè máa fò kọ́ lò o lè ma fòkọ́ lòún rìn ni so gbogbo yẹn wà nù fracas so tó bá ti mọ̀ pé ẹ̀mí ẹ̀ ò gbé kinní yìí it is better kó kúkú ra máa wò wọ́n jẹ́jẹ́ but ah ẹ̀mí mi ò gbé kinní yìí o irọ́ wa ń sìn ẹ̀mí wá gbé tó lè sọ àbáwọn pò ní kò yẹ wá ní tó bá dárúkọ ẹ ó máa sú ẹ ní kí ló fẹ́ sú ẹ fún so oníkọ́ má dárúkọ ẹ àbí tó bá dárúkọ ẹ̀ wàá sù ẹ ìwọ́dẹ̀ ń dárúkọ ẹ dárúkọ ẹ. ṣé ṣé kóun náà wàá lọ sù ẹ̀ ń sìn àbí kóun ibi tẹ́mi ti rí pé o fi o jẹ̀bi díẹ̀ nìyẹn o purọ́ fúnra wa nítorí ṣẹ̀pẹ̀ntẹ́rì èmi ò èmi ò rí pé wọ́n o ṣe fẹ́ sọ ní court of law tó máa ló ń bá wí òyìn ó lè yẹn ó wà ó lè sọ pé kọ́ lòun bá lọ gbé jáde ibi tó ti gbé ibi tó bá ti gbé sọ ẹni ṣẹ̀pẹ̀ ìwọ náà dẹ̀ lè dènà pé nǹkan ló ń jẹ́ lizard bó ìwọ sọ o ní pé ìwọ lòun pè ní lizard lizard jọrin ìwọ ni mò ń pè ní lizard o wá ń ìpín bá bire kinní kan kó náà sọ pé lòun pè ní ìwọ ká ní pọ̀ nǹkan fẹ́ ṣe ni ó yẹ kọ́kọ́ lọ fọlọ́pàá sù mú ẹni ná ipò ń borúkọ òun jẹ́ because there is a proof now wípé òun ni wọ́n ń pè lizard wọ́n ti fẹ́ nu ara ẹ̀ sọ́ ibi tẹ́lómi ti máa ń kó bára ẹ̀ nìyẹn o ẹ máa rò pé ẹ fẹ́ jà kinní kan kinní kan ó ti fi ẹnu ara ẹ̀ sọ pé ni wọ́n ń pè lizard so ni yẹn sì ká ló ń fẹ́ ṣe ni ó yẹ kọ́kọ́ lọ report ẹ̀ fáwọn ọlọ́pàá náà ipò dìfẹ́mù names òun karakta òun torí nígbà mi tẹ́ bá ń jà ó yẹ kẹ́ máa máa rọjọ́ ọ̀la o nígbà tí wọ́n ti pè yẹn ní à àníwọ̀ ni mo pè ní lizard sẹ́ẹ̀ tó gbogbo ìlẹ́jọ́ mọ̀yàn dáadáa nàìjíríà kò dẹ̀ sí lọ́ọ̀nbẹ̀ bí ó lé lọ tó exist ní nàìjíríà ni pé love money ta ló lówó jù náà méjèèjì ok ìwọ lówó ok ó pé àwọn méjèèjì jọ lówó ok ta ló tún méjèèjì ìyẹn làwọn nàìjíríà ń pè ní justice tí nàìjíríà ń pè nìyẹn pé owó ni o òkè mo lówó mo dẹ̀ lẹ́sẹ̀ jù lọ ó tán if not ni kí ni ìwọ dárúkọ ẹ̀ fún tó wá ní kó o má dárúkọ títí ẹ. àrípa àwọn èèyàn nínú eléyìí sì ẹni tó máa support ẹ ó máa gbọ́dọ̀ jẹ́ bóyá bí ẹni mi Lizzy Anjorin bí ràwá bẹ́ẹ̀ tá a jẹ́ tá a wà neutral a máa sòótọ́. a dẹ̀ máa jẹ́ kó understand pé o ṣe mistake àfi tó bá wòye pé yes mo kúkú lówó lọ́wọ́ eh, palo lówó lọ́wọ́ ibi tí palo bá náwó dé àá wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ilẹ̀ mi bóyá yẹn ló rò tó fi rò pé jẹ́ kí n jẹ́ kí n dárúkọ ẹ̀ jẹ́ kí n tẹ̀ sí lójú jẹ́ kí n porúkọ ẹ̀. náà dẹ̀ kéré nu ní Nàìjíríà yẹn náà you understand ó kọ́ lè má fẹ́ kó fẹ́ play smart kó wo pé inú fracas yìí nàìjíríà lòún wà. ṣé you understand the of course dẹ́gbà ah, ah, tó bá lè porúkọ ọyàn tó wá ń sọ pé ẹ̀kan má porú ẹ̀ tó bá tó bẹ̀ kan porúkọ ìwọ́n dẹ̀ tó bẹ̀ òun porúkọ títí ẹ̀ so ìwọ ló ti ń fa wèrè lọ́yàn nìyẹn so tó bá wá gbo ẹ mọ́lẹ̀ rúdurùdu ah, èmi ò to be honest èmi ò ní purọ́ fún yàn ìwọ náà ṣe ṣókò bẹ̀rẹ̀ sí ní pé lizard kí ló orúkọ la pé Lizzy Anjorin tán orúkọ àìmọye orúkọ tó ti fún píìkì kan àbí méjì àbí mẹ́ta kí ìwọ náà sí ní bu náà sí ní rárá bu olè ló dọ́ba olè ló dójòyè olè ló dó òun náà lágbájá tó náà ti tó ẹ tó tó bá tó bẹ́ẹ̀ kó orúkọ mi of course àwọn kan máa tì ẹ́ náà mo ṣẹ́rìí tó dárúkọ àwọn olóòórùn kan bẹ́ẹ̀ nígbà tó ń ṣe ṣó mo wí pé ọmọ yìí ti ń jẹ́ kán ti òun. ó ṣáà ń dárúkọ àwọn olóòórùn kan bẹ́ẹ̀ kinní kan welcome kinní kan welcome. ń pè ah ó máa ga o ó máa ga ọ ṣé kán lè fún ẹ sọpọ́ọ̀tì yìí náà ṣàlẹ́ ṣe lẹ́rú gbogbo yóò ṣe pé dáadáa lè yẹ kẹ́ ẹ mọ̀ pé ohun tó ń ṣe yẹn ó rọ́ǹg àwọn yẹn náà dẹ̀ sọ fún ẹ pé nǹkan tó ń ṣe yìí ó rọ́ǹg torí ọmọ yóò dárúkọ ẹ àfi tá a bá fẹ́ ṣe ọlọ́run kò fi fíbi kọ́kọ́ porúkọ ẹ kò dẹ̀ ti fíbi kọ́kọ́ porúkọ anybody so kí ni assurance tí wọ́n fẹ́ give ní court of law tó máa ní ìwọ ni Lizzy bá wí torí ẹni tó bá máa dájọ́ náà kọ́kọ́ béèrè lọ́wọ́ yín pé ṣé ìwọ ní ṣẹpẹ́ntẹ́rì ni tó bá ti ní nọ́ọ̀mà ǹjẹ́ kéèsì ò ti close. Hmm? ǹjẹ́ kéèsì ò ti close àmọ́ tó bá béèrè lọ́wọ́ Lizzy pé ṣé wọ́n ni lizard ni bẹ́ẹ̀ ni mà dà kan tó sọ mà lẹ́nu ẹ tó ń fẹnu ara ẹsẹ́ pé Lizzy ìwọ ni mò ń pè ní lizard ibi tí wọ́n ti ṣe mistake tó jẹ́ pé gbogbo tó wà pẹ̀lú tọ̀rọ̀ o ibi tí wọ́n ti gbé nígbà tí wọ́n bá ti ń pe orúkọ ẹ̀lú ní lizard tó bá ní ẹ tó bá tó bẹ́ẹ̀ kó pe kínní kì í ṣe pé kò tó bẹ́ẹ̀ gba nǹkan tí mo sọ fún ẹ in fact Lizzy tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ láti pè ẹ́ ní Ìyábọ̀ Òjó ìwọ ni mò ń bá wí ní gba nǹkan tí mo sọ fún ẹ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kò lè ti torí yẹn lọ sẹ́wọ̀n ó yẹ defamation of character ni wẹ́lẹ́ lè sú ẹ̀kẹ́ gbẹ́gbẹ́ yẹ́kẹ́ gba ransom. ẹ̀ẹ́dẹ̀jọ́ máa pọ̀ ó ní kí ni mo sọ bó ṣe ní pàlọ́ lòun náà láwọn èèyàn gidi lọ́dọ̀ bàjẹ́ tàn ẹ́ jẹ́ tó bá jẹ́ pé yẹn ni wọ́n rò pé tó fi rò pé o lè máa threaten kinní kan kinní kan tó bá tó bẹ́ẹ̀ kó porúkọ ẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ìgbà míì ìyá kọ̀ pé jẹ́ kí n sáfù jẹ́ kí n jẹ́ kí n kàn relax díẹ̀ kò yẹ gbogbo threaten tó ń threaten yẹn èmi ò rí pé Lizzy èmi ò rí pé Lizzy rí yẹn sómi pé ntọ́mọ yẹn ń sọ omi pé ó ń e lára gidi gan nìyẹn tó fi lè jáde tó fi pariwo tó yẹn táwọn tó dé ń wú ẹ tó lè sọ fún yín pé ẹ má dárúkọ ẹ o kò dárúkọ yín ẹ má jẹ́ ká dárúkọ ẹ o kò dárúkọ wa o táwọn yẹn ọ̀dẹ̀lẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ nú ẹ̀ àná òótọ́ ọ̀rọ̀ yẹn làwọn máa ń bá wọn sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó fi ń rò pé bóyá àwọn anybody. torí mo ṣe ń sọ yìí náà sí ìwọ náà máa rò pé bẹ́ẹ̀ wọ́n hate no ó ti ṣe mistake bàbá ńlá mistake nípò dárúkọ ẹ̀ in fact tẹ́nìkan bá ní ṣó tó ṣe lánàá yẹn ó ṣe kinní kan ó mú yes yes yes no. bàbá ńlá no no no ní ṣó tó ṣe lánàá bàbá ńlá no no no ní òye o ò lè máa threatening èèyàn kò wá wò pé wọ́n gbé ẹnu títẹ̀ náà fàgbélá alágbàfọ̀ pé kó náà má threaten ẹ á threaten ẹ Mọ̀nàkàì olúkálùkù dẹ̀ ló ní tactics tó ń lò you understand olúkálùkù ló mọ tactics tó máa lò tó máa dùn pé ok tí n bá lò báyìí á dùn tí n bá lò báyìí á dùn kí ló rẹ pẹ́ lómi máa fi ẹni tó ń bá jà sílẹ̀ ah ok tó jẹ́ wípé ọmọ ọlọ́mọ ló máa gbé ṣépè ṣùgbọ́n ti mọ̀ ẹ́ pé ah nǹkan tí mo lè ṣe tó lè dùn dáadáa nìyẹn ẹlòmí afọmọlé alọmú ọkọ ẹlòmú amú bàbá mú ìyá so ó ṣeé ṣe kóun náà ti rí pé ṣẹ̀pẹ̀ntẹ́ yẹn ló máa dùn ẹ́ jù ju kóun porúkọ Ìyábọ̀ Òjó lọ ó dẹ̀ ṣeé ṣe kí wọn náà ti rí pé tí n bá ti pè ní lizard lizard yẹn gbọ́dọ̀ dùn ju kóun pè ní lizard jọrin lọ so wọ́n wọ̀n nìyẹn so tẹ bá fẹ́ ṣe fracas ẹ máa ṣe lọ kó máa dùn bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ rò pé ókè ẹ jẹ́ ká porúkọ ara wa já porúkọ ara wa ẹ porúkọ ara yín àwọn kan wá mọ kán wá porúkọ ẹ̀kọ́ ẹni ẹ kíní kan ó máa lọ sùn wọn ó máa lọ ṣe kíní kan of course lọ́ọ̀yà ibi ń pa wọ́n náà wọ́n á fẹ́ gbowó <laughs> kíní àgbà tí kì í ṣe pé ọ̀fẹ́ lẹ́ máa pè é pé kó wá kó wá dìfẹ́ǹdì yín á fẹ́ gbowó mọ̀nà káì so tó bá níbi náwó sí it is better kó lọ sí lagoon àbí kó lọ sí ìdúnmọ̀tà kó gba gbogbo owó lọ́wọ́ pọ̀ lóò kò ní pẹ́ ìríbi náwó sí kẹ fún àwọn èèyàn tó wà nínú balógun ọ̀bọ̀dẹ̀ jẹ́ kó lọ sóṣòdì kó bọ́ sórí bridge kó dáwó dànù ìtẹ́ máa fi kówó fún lọ́ọ̀yà kan tíyẹn máa kàn kówó jí kówó kówó sápò you understand tówó yẹn bá yún yẹn lọ́wọ́ dáadáa it is better kó lọ síbẹ̀ àbí bọ́sọ̀jọ́ta my two my twelve kó lọ máa fáwọn èèyàn lówó wọ́n á ṣàdúrà fún rẹpẹtẹ kò yẹ wọ́n á ṣe àdúrà fún ẹ rẹpẹtẹ gidi gan ni tó jẹ́ pé inú wọ̀ gan máa dùn pé ah àṣà àwọn èèyàn màdúrà gbà àmọ́ ẹ̀kọ́ àlọ́ máa gbé millions fún sáà nìkan báwọn àǹtí wa kan ṣe ṣe lọ́jọ́ kìíní àná tó jẹ́ pé àròrí àrírù ojoojúmọ́ náà ń tọrọ owó bí oníbàárà náà láwọn ń gba sáà ní irọ́ àwọn ń gba legal adviser òṣì kan bẹ́ẹ̀ náà ń waste owó tọ́ná gbogbo owó tán fún sáà nìtàn wọ́n tún padà wá ń tọrọ ni afẹ́kọ́lé o afẹ́kọ́lé o wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn dìdì nìkan náà wà ní tíìmù wọn tó jẹ́ pé wọ́n á máa da so tí wọ́n bá rówó ná tó mọ bọ́n ṣe ná owó èmi ìbá advice ẹ pé kó kúkú kó gbogbo owó yẹn bó ṣe abẹ́kúta ló máa gbà lọ ni bó dẹ̀ jẹ́ ìbàdàn tó máa máa afáwọn èèyàn ẹ̀dẹ̀ra máa ṣe fracas ńlọ jẹ́jẹ́ kò yẹ. kẹ́dùn ọ̀rẹ́ máa ṣe fracas ń lọ jẹ́jẹ́ torí inú kéèsì eléyìí mi ò rí pé mo lè support ẹ̀ láíláí tó bá dárúkọ ẹ̀ of course a máa fún ẹ ní support wípé wọn náà dárúkọ ẹ̀ àwọn orúkọ tí wọn dẹ̀ dá dẹ̀rẹ̀ o ti ṣe mistake tó náà bá wá jáde lọ́la ń sìn tó dárúkọ ẹ̀ a lè blame ẹ̀ kò yẹ a ò lè blame ẹ̀. ló ṣe rí pé àwa tá a wà ní fracas yìí ìtí ò bá gbóyà dáadáa tí ò bá gbóyà dáadáa kò kí ń darúkọ ìtó bá tó bá dàbí pòpòrò àbò ń ṣàràbù á wọ orúkọ kan á gbélé ìyẹn ló fi ń gbó kété ló fi ń gbọ́ tán pé ẹnìkan ló lójú dúdú ló ń gbọ́ tán pé kan ní dọ̀dọ̀yọ̀ àbúyín o wọ́n ti rí pé ókè ibi tá a wà yìí tá a bá dárúkọ ẹ̀ ó lè cause wàhálà bá gbọ́tọ̀ bá pàwọn náà lómi ọyàn you understand so má rò pé torí pé bóyá owó wà mo dẹ̀ mọ̀yàn dáadáa nǹkan tí mo bá ṣe àṣegbé <laughs> èwo ló kọ̀ mí kọ èèyàn wá ní jòbótúlà ni tí ìyẹn náà tó ń kọrin ẹ jẹ́ kí lọ wá wíwá pé agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ kó bá mi fún lórí gidi ìyẹn lórí lẹ́nu ni jòbótúlà hmm. lórí lẹ́nu ni àbí rádaràda tó ń kọ yẹn náà ní orin tó kórùgbọ́n bíi kọ̀ọ̀kan bíi kọ̀ọ̀kan ṣáláńgá tó kó sẹ́nu jòbótúlà lórí lẹ́nu ẹ̀ a bá ń wó orin gidi ọlọ́gbàgbẹ́dẹ̀gbẹ̀yọ̀ á ju bọ́ǹbù orin fún yín á fi ewì gidi á fi gbá nídìí. Eh, dìbò tó làgẹ̀ ìyẹn kọrin ẹlẹ́yìn kọrin àbájá <laughs> dìbò tó là kọrin sí ẹlẹ́yìn kọrin àbájá ń kọrin ajá ń gbó òun lọ́rọ̀ dìbò tó là èmi yẹ ọlọ́mọdé kí báyọ̀ gbọ́ orin ti rú yẹ láyéláyé dìbò tó là báwo àbí kí n gbé àbí kára pé láti sinẹ́kó bá wa fún ní bọ́ǹbù orin kan. Hey. Eh àwọn yẹn làwa mọ̀ lẹ́yìn olórin yẹn jòbótúlà yẹn lọ kọ́ ọ̀rọ̀ sísọ ni ẹni lọ kọ́ ọ̀rọ̀ sísọ kí ni ẹ fẹ́ sọ kí ni ẹ fẹ́ kọ lórin bí rádaràda náà ló máa ṣe ṣe so àwọn ọtẹ lùsìn sí yẹn náà jòbótúlà máa jòbó ẹ lọ okùn ti rí good morning guys how you doing good. so tí jọ̀bọ̀túlà àti orin tó lòun kọ irú kọ̀ọ̀kan wọn gbẹgbẹ giri ní ìyẹn ò ní gidi kan tó fẹ́ kọ lẹ́nu tá a máa ní àìrírú ẹ̀ rí you understand excuse me is this the pistol range right that one pistol range okay ìyẹn ò ní tó fẹ́ kọ lẹ́nu tá a máa léèyàn kọrin. mi ò tiẹ̀ wọn tó tiẹ̀ kọ́ náà mi ìgbọ́ná mi tí ìgbọ́ná bóyá mo de bóyá tá a bá tún ríbi tán ti gbé kọ́ ẹ ti rí pé àwọn orin tí yẹn ń kọ náà orin dìdìrín ni agbẹ́dẹ́gbẹ̀yọ̀ akọrin ilẹ̀ òní mi ìwùngàn láti sinú akọrin ẹ nímọ̀ pé kínní á lọ kò ní gómìnà èyí ni jòbótúlà ti ń kọrin ní ta ló gbọ́ ibi tó kọ́ náà ló kọ́ dó àwọn tíìmù ẹ̀ náà àwọn tíìmù odó yẹn náà wọ́n mọ̀ ìpolórí burúkú ni. Ah, ǹjẹ́ mi ti mẹ́sàn wọ́n jẹ́ wọ́n lè wà páàkì síbí yìí àwọn tíìmù yẹn náà wọ́n mọ̀ pé tíìmù wọ́n mọ̀ pé ó lè ní láàrin wọn wọ́n mọ̀ pé ó lè ní láàrin wọn lẹ ṣe rí pé wọ́n kàn wọlé àdọ̀kásì mọ́ lára ni wọ́n kàn wé pé wẹ́ ó kúkú ti jẹ́ ń bẹ̀ ó ti jẹ́ ń bẹ̀ náà kò sí nǹkan táwọn lè ṣe àwọn ọba pariwo dọdún la mẹ́ta yìí. Ah, fi ìyábọ̀lẹ̀ kó má ràn fún fracas òun dẹ̀ ló mọ̀ òun dẹ̀ ló mọ̀ fracas no be your mate àbáyọ táwa yìí ń gbà tá a dúró tá a fi dúró báyìí kò dẹrùn kò dẹrùn ẹ̀bẹ̀ mi ṣé wọn tẹ̀ ti sọ pé gbogbo ọmọ tó bí pòun kọ́ ló bí ìgbà ló mọ tó mọ̀ pé òun wọ gà ó ẹ̀bí bí àìkọ́ni èèyàn ti bímọ tó sọ pé òun kọ́ ló bí ibi ìkọlẹ̀ nìkan ti níná ló kó òṣìṣẹ́ <laughs> ní fragas ìyẹn nìyẹn ló kó rí bọ̀ ló kọ́kọ́ bu olè náà pé ah kì bá iná ṣe é ṣe hmm? ìyẹn ló kọ́kọ́ dé lòwò olè náà kó béèrè pé báwọn lẹ ṣe ń ṣe tá a rí dúdú tá a pè ní pupa lójú ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní debunk àní dúdú ni irọ́ dúdú kọ́ pupa ni àná òpupa kọ́ dúdú ẹ̀ Ìyábọ̀ wo <laughs> èmi ò tẹ̀rí pé Lizzy tẹ̀ ní interest láti kọ́ lórúkọ ẹ̀ náà anyway but ó ṣe mistake we have to be honest with you ipò lọ dárúkọ Lizzy Anjorin yẹn baba mistake ni torí o ti fún ní weapons tó lè lò against you ah, o rí gbà tó jáde lánàá ni almost three thousand going to four thousand mà lówó ah <laughs> baba weapon ló gbélé lọ́wọ́ yẹn pé gbà máa ló lọ ó wá ló gba monetization kò ní gba monetization kò tó kó gba monetization pẹ̀lú gbogbo show tó ń ṣe náà láti joy ẹ kò tó kó gba star gbogbo show tó ti ń ṣe láti joy kò tó ẹ wọ́n bá tẹ̀ sọ fún ẹ pọ̀ mọ̀ ń gán gba star kò yẹ kí wọ́n gan bá dúpẹ́ pé ó tiẹ̀ ṣe láti joy ọmọ yẹn ti ba péjì ẹ̀jẹ̀ ó tó bá ń rí star gbà gan ká tẹ̀ dúpẹ́ ẹ bá máa fún star ẹ fún star kí ní dé tẹ̀ fún star ìwọ náà ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ sí ní ṣe ṣó kí wọn náà bẹ̀rẹ̀ sí ní gba star lọ ni kò sí ní tó fi ń ṣèyàn ah kí ni kí ni gbogbo wọn wá star náà ni ànígbàrà àwọ̀ kó máa lọ star everybody ń wá tó tó bá ń gbà kí ni tó gbà ṣe báwọn kan gbà òun kọ́ ni first person ìwọ́de ẹnì kọ́kọ́ ló máa ṣe ṣòfù ó ti ṣe ṣòfù àmọ́ èèyàn rẹpẹtẹ torí pé mò ń gbọ́ tó tún sọ pé ẹ̀rọ ń forúkọ ẹgbàá kínní kan orúkọ ẹnìkan ló ń lò ní àìmọye èèyàn tó ń ṣe ṣòfù àṣefáwa ńgbà tó bá wù ńgbò bá mú àwọn tó bá wù wọn jẹ ńgbà tó ẹ bá tún lọ síbi omi atún ní so ìwọ ló ń lò ìwọ ló mistake tó lọ dárúkọ ẹ next time tó bá ti ń jà jà síbi tó yẹ kó jà sí jà kó dẹ̀ dúró lórí ọwọ́ ẹ pé ni mo fẹ́ ìwọ mo fẹ́ bẹ́ẹ̀ pò mo fẹ́ bẹ́ẹ̀ tátán kó dẹ̀ wo tactics tó nítọ̀ ń lò kó wo strategy tó ń lò ok ó jẹ́ pé strategy tí ọyún bọ̀bọ̀ ọmọ yìí ń lò kò porúkọ mi o má jẹ́ kí n porúkọ ẹ̀ nǹkan tó ń lò nìyẹn àmọ́ wọ́n ti bo ti rí o ti balẹ̀ jẹ́ strategy yẹn o ti bàjẹ́ o bàjẹ́ tán sì o wá ń wo epo fẹ́ lọ gba lọ́ọ̀yà kan ẹ tó bá ti dárúkọ ti tiẹ̀ náà lọ́yà tó máa béèrè lọ́wọ́ ẹnu akọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ pé ṣé ìwọ náà dárúkọ ẹ̀ tó bá ti ní yes ló ah, kẹ́sì wọn lè bẹ́ẹ̀ ni kẹ́sì o but kẹ́sì tí ó ti ń bàjẹ́ nìyẹn torí wọn gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ pé kí ni ìwọ náà dárúkọ ẹ̀ fún wọ́n gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ kí ló dárúkọ ẹ̀ fún ṣé ó dárúkọ ẹ̀ ó bá béèrè lọ́wọ́ ìyá àwọn lókè lọ́wọ́ náà tó máa kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn á béèrè lọ́wọ́ pé ṣé ó dárúkọ ẹ̀ tí àǹsà ẹ bá ti ń jẹ́ no ó ti ń fèlè lọ́dọ̀ lọ́dọ̀ wọn nìyẹn tánsán yẹn bá ti ń jẹ́ no ndó wọ́n lè fàbò sísí o ó mọ̀ pé ọmọ mi ni ọmọ mi ni ni gbogbo wa ń sọ o wọ́n lè fàbò sísí but ó ti mess up nínú kéèsì eléyìí gan sí pàápàá gan gbọgbọ ló yẹ kó jáde kó apologize pé omi dárúkọ ẹ kò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pe lizard ẹ lọ ọ̀bọ̀ yakutú wárúkọ mi kò fún àìmọye orúkọ tó lè fún yàn láì porúkọ ẹ̀ ó mọ̀ pé bó ṣe porúkọ ẹ̀ yẹn ó máa tírígà gbogbo àwọn èèyàn ní pé à kí ni ọmọ yẹn mean báwo ló ṣe máa porúkọ ẹ̀ ẹ́ ẹ̀dẹ̀jọ wà nàìjíríà tó jẹ́ pé ẹgbẹ́ ẹgbẹ́ ara yín ni pápápá náà máa pọlọ́pàá ilẹ̀ máa pọlọ́pàá síra yín pápápá lẹ́ máa wá wá lọ́ọ̀yà kiri tó dẹ̀ ń ṣe gbogbo yín sì nìyẹn pé à jẹ́ kí n sú ẹ̀ owó wà lọ́wọ́ owó wà lọ́wọ́ ẹ̀ tí bá ti lówó díẹ̀ tó wà lọ́wọ́ mi màá lọ fi sú ẹ̀ àní mílíọ̀nù lápò gbogbo iná kẹ̀dẹ̀rẹ́ kí agbárílẹ̀ ń lò lóra àlẹ́ lówó lọ́wọ́ o but agbárílẹ̀ ń lò hmm? agbárílẹ̀ ń lò atẹ̀túnṣì lè respect òun ìyẹn Lizzy but irú ẹ̀yìn báyìí tó jẹ́ pé eh, wọ́n ti jẹ́ tán ọbẹ̀ dùn tán lẹ́sẹ̀ẹsẹ̀ wá ń sáré kiri. ọkùnrin ti tó tán lẹ́sẹ̀sẹ̀ ń lé wọn kiri bíi kálọ́ wọn ní bọ̀dá mílò kan tíyẹn náà sáré kiri tó fẹ́ di gómìnà kẹsáré lọ báyẹn wù owó ti wà lọ́wọ́ ẹ̀ so irú yẹn irú ẹ̀yìn sìn yẹn mi ò lè fi bẹ́ẹ̀ respect yín but irú òun tó jẹ́ pé yà ẹni tó fẹ́ a lè pé lólówó lóòótọ́ ó ti change ẹ̀ ó ti sọ di kinní but nígbà tó máa fẹ́ gbogbo alárí you understand a sì lè fóun ní respect pé yes kì í ṣe pé nítorí owó ló ṣe fẹ́ ni tó fẹ́ a lè sọ bẹ́ẹ̀ fún un pé Lizzy hmm, àgbà kan yìí fún ẹ pé no kì í ṣe pé nítorí owó lórí ló fi fẹ́ ni tó fẹ́ bọ́ ti wọ́ gbogbo ń tàn gbogbo ń tàn gbọ́ àwọn tó ti yó tán ni sọ́ọ̀rì wọ́n sì ń dábàá sọ pé nítorí owó ló ṣe ń fáwọn tó ń fẹ́ à ṣe mistake gbà à ṣe mistake so mọ irú ìjà tó máa já ọ torí irú ìjà ilé tó lọ gbélé tó kú dárúkọ lórúkọ à àwọn kan wọn á wá fún ẹ gidi o wọn á wá fún ẹ gidi you don't do that so mi pé bó nǹkan tọ́mọ yẹn ń ṣe yẹn òun rí ó ń dùn ẹ́ nìyẹn which is not supposed to be so nígbà tó ti darúkọ ẹ ìwọ náà máa ṣe ṣú ẹ lọ kó má darúkọ ẹ bó ṣe ń jà nìyẹn tó máa sọ pé kò jẹ̀bi o kò jẹ̀bi o kò jẹ̀bi o bó ti dé tó ti darúkọ ń sìn ẹni tó máa dá ẹ láre á jẹ́ pé ka èèyàn ló máa ní bó ṣe dárúkọ yẹn ó good bẹ́ẹ̀ bó ṣe dárúkọ yẹn ìjà ẹbí ló ti jà yẹn ìjà ibi gidi òun ló ti jà yẹn èèyàn dẹ̀ kí n jàjà ibi kó lóun jàre and the, the mistake ti wọ́n made nìyẹn ní ìpòsí fracas ó yẹ kó ti kọ́kọ́ lọ bá àwọn tó wà ní fracas pé wá mo fẹ́ jà o mo fẹ́ bá Lizzy Anjorin pò o tí n bá dẹ̀ ti jáde mo máa dárúkọ ẹ o ó ṣe é ṣe kan ti sọ fún mi pé má try ẹ̀